gẹ́gẹ́ bí àṣẹ tí ọlọ́run bá pa wá ó ní yá ayọ̀ lẹ́bí iná àmánu ìdánù di alẹ́sọ̀láàtì mi yomili jùmọ̀ á fásawìlà àdékèrè lẹ́ wọ́dálùbẹ́ àdárùkún xawìlà kan nǹkan tó ń tàn àdàmú. ọlọ́run lẹ́yìn tí ẹgbẹ́ ọlọ́run bá gbọ́ nígbàgbọ́ ti òdodo tí wọ́n bá ti pè ń lọ́jọ́ jímọ̀ ẹ tara sàṣà máa lọ́sùn bí ìrántí ọlọ́run ẹ fi àtàárà ẹ fi sílẹ̀ ọlọ́run ní ilé náà lóore fún tiẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ látara ìjẹ́pẹ̀ ọlọ́run náà ló mọ̀ wà ń bílẹ̀ ní àdúgbò fún ọba náà jimata wa fẹ́ kí iná ọlọ́mọsá ìgbanijọ́sìn fún wa kọ́lọ́run kó bá níbi sínú òṣùwọ̀n iṣẹ́ rẹ wa bó ti máa ń bá iṣẹ́ rẹ ẹ̀dá jẹ́ láyé ń bí àti ní àlìkámà kọ́lọ́run kó lè jìnà sí wa lẹ́yìn náà a sì fún àwọn afáwa tí wọ́n wà ní mọ́sálásì tí wọ́n jẹ́ kanú àwọn afá àgbà nínú TMC ní tílé tókò ṣe Ismail Busairi ọlọ́run bá tí ó gbọ́n kalẹ̀ fún wa ní afá dáadáa báyìí kí ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ kọlọ́ba ní ìsàlẹ̀kùn gbogbo dáadáa wọn kọlọ́run jẹ́ kí irú wọn pọ̀ láàrin wa kí ọlọ́run ọba àlekẹ́ ọlá àwọn èso tó jáde ní ara wọn kọlọ́run ọba kó ṣe wọn ní ìmọ́lẹ̀ kó sì pé ibi tí wọ́n bá dé ní tàwọn ọmọ náà ti bẹ̀rẹ̀ bá a ṣe wá tọrọ fún ẹlẹ́tọ̀fẹ́ nìkan kan wa mọ́sẹ̀ síbẹ̀ fún wa ọlọ́run mọ́sẹ̀ gbà ní ìjọsìn wa ní ọ̀sẹ̀ tó lọ wọ́n ti bá a sọ̀rọ̀ tawana ba wo bilia ye serile ni ɔrɔ anase nu malik rɔdi ala ta la ni n'inu awon sɔ abatɛmi egun inu awon tí wọn jɛ tabiin àwọn tó yẹ pé àwọn ọmọlẹyìn anabi ni wọn rí wọn ara anabi sojú inu awon fa atɔkɔ wọn kéwu anase jɛ kan ɔwọn kɔ àwọn akéwà lɔnjɔ kan ó ní. ó dórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ká dá ẹ̀ṣẹ̀ onígbà táwa wà pẹ̀lú àní Muhammad sọ̀sọ̀la ó lòun rí bẹ́yìn ṣe mú ẹ̀ṣẹ̀ lẹ́ni ó yàtọ̀ sí bí àwọn ṣe mú ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ tàwọn àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ pé ẹnìkan bá da nínú àwọn nígbà tí ànábì ń bẹ láyé àwọn á gbà pé àwọn ti parun á dàbí ìgbà tí sánmà fẹ́ yà láwọn lórí bí ìgbà tí ilẹ̀ fẹ́ rí máwọn lẹ́sẹ̀ ṣùgbọ́n yìí lè ní ó kéré lọ́dọ̀ yín bí irun irun orí ló sì fúyẹ́ tẹ́ kakún ó tó fi wé bí ìgbà tí ẹṣin tọ́ba léèyàn ní mú ó ní tí bẹ́ẹ̀ ṣe bí ipò tẹ́yìn fi sí nìyẹn ẹ̀rí ẹni ó sọ̀rọ̀ nísìnyí kì í sọ̀rọ̀ ẹgbẹ̀rún ọdún sẹ́yìn ọ̀rọ̀ tó ti lé ní ẹgbẹ̀rún ọdún sẹ́yìn tó ti lé ní one thousand years. ìlọ̀rọ̀ tá à ń bá yín sọ yìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ní kaba'ir àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńlá tó pé ẹyọ kan rẹ̀ tí a bá ti tẹ̀rí sí o ti parun láyé àtọ̀run ẹlòmíín bẹ́nu wa tó fẹ́ kọ́ pé àwọn mùsùlùmí tó fẹ́ tàwọn olólobó àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá Abu Hurairah lọ́gbà àdìsí wa ń bẹ́ ń sọ Bukhari sọ Muslim anábì kọjú sáà mùsùlùmí ó ní ìṣtẹ́nìbù sábà mobiqat ó lẹ́yìn mùsùlùmí ẹ jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kan méje ni wọ́n tí a bá ti kó sí kan nú ẹ̀ ó ti parun gbogbo sẹ́ rẹ̀ tó ṣe ó ti bàjẹ́ anabi sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kò tí ì sọdẹ́lẹ̀ faqalu jẹ̀míyà gbogbo àwọn ọmọlẹ́yìn anabi dá lóhùn pé wa ma hunna ya Rasulullah ìròjì sí ọlọ́run kí ni àwọn ẹ̀ṣẹ̀ yìí ó ní àkọ́kọ́ ń bẹ ashiriku billah. aṣíríkù billah ìmúrogún mọ́lọ́hun ìmú nǹkan míì pọ̀ mọ́lọ́hun kẹbíra nàlìkàbáyìr ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìyẹn ni àwọn àfáà bá ní sọ lọ́sẹ̀ tó lọ tó pé tí a bá sì sọ́ra lẹ́nìí ẹni tó mórí bọ́nu ó kéré. tùpẹ́bọ yẹn náà tó pọ̀ ọ̀nbẹ ẹbọ kékeré ọ̀nbẹ ẹbọ ńlá ẹ̀nbẹ ẹbọ tó pamọ́ kò wá sí ìtọ́ dáńbẹ̀ ètò kéré jù nù òní kọbasẹ́jẹ́ kí sẹ́dá sí bàjẹ́ kama ní sẹ́yìn ẹ̀mọ́ lọ́dọ̀ ọlọ́run kírun tá a kí kọ́ lọ káwẹ̀ tá a gbà kọ́ lọ káàjì tá a ṣe kọ́ lọ sàkátà yọ kọ́ lọ dáadáa tá a sáwọn òbí wa

ìtẹ́ wá fi ṣèkejì òun náà làwọn afẹ́ tẹnumọ́lé ni òun náà ni qatlu nafs alladhi harrama Allah pípa ẹ̀mí tọ́lọ́ bá ṣe léèwọ̀ ìpààyàn tọ́lọ́ bá ṣe léèwọ̀ ìdẹ̀jẹ́ lẹ̀ ọ̀nà ìtọ́ ìyẹn náà ń pè ní horomatu hurmatu nafs albashariya fi sharia islamiya ìwọ̀ tọ́lọ́wọ́ bá gbé fún ẹ̀mí ọmọnìyàn inú òfin islam hurmatu dima fi sharia islamiya èèwọ̀ ìmá da ẹ̀jẹ̀ lẹ̀ nínú òfin ẹ̀sìn kí a pa èèyàn ní ọ̀nà ìtọ́ kí a gba ẹ̀mí ní ọ̀nà ìtọ́ tó ṣe pé lè ní nínú àwọn nǹkan tí ń ṣe lórí ilẹ̀ ayé ni ìtọ́wà burú jù ń bẹ́ẹ̀ látọ́wà rí pé inú ẹ̀ náà arí àwa mùsùlùmí dáa kópa ń bẹ̀ ìtọ́wà burú jù pátápátá kì wá tó ṣe mùsùlùmí lásán ló ń kópa ń bẹ̀ arí àwọn àfẹ́ẹ̀sìn ulama díìnì táwọn náà ń kópa nú ètò pààyàn kódà ń gbà mí bẹ wọn aṣọ àfá mi ló kọ wọn ní apààyàn láfá yẹn mo gbọ́njú mọ ẹnìkan ó kọjá máa ń pè ní àsìpá ó kọjá máa ń pè tí mo gbọ́njú mọ́nu àsìpá àfá ni imam wọn ní ṣe àfá àsìpá ẹ̀yin ò bá fà á ẹ̀rí níbi tó bá àlìjánu lòdì bó tẹ̀ ṣe pé tábánilágbájá pààyàn ọlọ́run ọba fi aburú yẹn ti sọ́dọ̀ ẹni àrí tí inú àkọọ́lẹ̀ yìí pé law sabara al-qatil lamata al-maqtul pé tí ẹni ó ṣekú pani tó bá lè ṣe sùúrù ni ẹni ọ̀pá yẹn jọ̀ọ́ náà ni ó kù ṣùgbọ́n láti jẹ́ kójú rí burú fún un ayin nǹkan fún ni afúnni nǹkan jẹ ni agunni nǹkan ni ni gbogbo ọ̀nà tí èèyàn gbà pààyàn ti ń bẹ láyé ni àjù kànga ni àjù ni àríbọ́ lórí òkè ni asopmọ́lẹ̀ pa ni gbogbo ọ̀nà tábàdé àgbà ẹ̀mí èèyàn ọ̀bọ lẹ́yìn ṣùgbọ́n ẹni ọba ń ṣe sábà wá yẹn kò sábà bá a ṣe sábà wo oríire èèyàn máa sábà wo orí burú béèyàn ṣe sokòfò èèyàn fẹ́yàwó à lágbájá ipasẹ̀ mo gbàgbẹ́ fẹ́ lágbájá ọkọ tí mo ní ẹni ọba ń ṣe okòfò ẹ̀ nìyẹn tí ń bẹ lé mi iṣẹ́ tí mo ń ṣe tẹ́ ń wò yìí ẹ̀kọ́ tí mo kọ́ yìí ìmọ̀ tí mo ní yìí hajj tí mo lọ yìí àṣeyọrí yìí ẹni ọlọ́run fi sokòfò ẹnu béèyàn ṣe jókòó fa rèèyàn jókòó fa bíi kɔlɔmasa ni okofa bi ani muhammad sallam nusɔnni bunu ma ja o ni tuba o ni oríire kó máa gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fi sí kọ́kọ́rọ́ rere kí ibi ó sì máa bẹ fún ẹnikẹ́ni tọ́lọ́run fi sí kọ́kọ́rọ́ bú ìyẹn fìgbà pàmò jẹ́ ìwà tó pọ̀ lórí ayé lónìí pé ẹ̀mí ò ní tùmọ̀ mọ́ pa àwọn èèyàn ní ọ̀nà àìtọ́ kò ní tùmọ̀ mọ́ bá a sì balẹ̀ ayé nù a tún wá rí gẹ́gẹ́ sọ fún wa pé àwa tá tún wá jẹ́ mùsùlùmí tó ń kópa ń bẹ̀ sẹ́sìn wa lọ sọ fún wa bẹ́ẹ̀ irú aburú tó wà ń tó ń bí àwọn tá à Islam àbáńtẹ́ tó jọrú wọn lọ ní àgbáyé wọn kì í ṣe mùsùlùmí mùsùlùmí lẹ́yìn tó gbàgbọ́ nú ọlọ́run tó gbàgbọ́ nú tánàbí mú wá gbogbo tánàbí mú wá pátápátá lọ́tàkó kí apáyàn ní ọ̀nà àìtọ́ abala kan nìyẹn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ láì sí iyèméjì lórí láyé lẹ́nu àwọn yẹn ń dẹ̀jẹ̀ lẹ́ẹ̀ ní oríṣiríṣi àwọn ọ̀nà nígbà wasáyé tó ti bí láyé ṣe dàgbà tókè tó tí ìmọ̀lẹ́ ayé náà dàgbà pẹ̀lú ẹ̀ bí ayé ṣe ń dàgbà sókè sí bẹ́ẹ̀ náà nìlànà ìpààyàn ń pọ̀ sí bí ayé ṣe ń dàgbà sókè tá à ń lajú sí tá à ń nímọ̀ sí bẹ́ẹ̀ náà nìlànà ìdẹ̀jẹ̀lẹ̀ ní ọ̀nà Si gbogbo wa náà tí a bá mọ ìdí tí a fi dá UN sílẹ̀ ní 1945 a rí pé ọ̀rọ̀ ogun ni the first world war and second world war ẹ̀rí first world war 1914 sí 1918 second world war 1939 sí 1945 ogun àgbáyé àkọ́kọ́ kí àwọn alágbára ayé kojú ara wọn kí ayé wa tó sẹ́yìn méjèèjì kí wọ́n para wọn àkọ́kọ́ ṣẹlẹ̀ ẹ̀mí tó lọ ní first world war nígbà tí wọ́n ṣòǹkà rẹ̀ ọ jẹ́ ten million million mẹ́wàá ló bá first world war lọ million ẹ̀mí èèyàn tí àwọn jagunjagun àgbáyé dálẹ̀ ó ten million ìgbà tó di second world war ìyẹn jẹ́ sixty million million lọ́nà ọgọ́ta àwọn ọmọ kéékèèké wẹ́wẹ́wẹ́ ń bẹ̀ wọ́n jẹ́ ten million kọ̀ọ̀kan dúkìá tí wọ́n bàjẹ́ ìyẹn lára àgbáyé wa ronú pé kò lè máa lọ báyìí náà fi dá un sílẹ̀ láti dá padà sórí ayé dáńpé ní asalaamualami wal amnu dawli ká dá àlàáfíà padà sórí ilé ayé kí ìfọ̀kànbalẹ̀ padà sórí ayé tó gbé un dìde nù níjọ un ti wá délé ayé lẹ́nìí tẹ́ ẹ dìbòsí bá yín sọ̀rọ̀ yìí ní ìdèjì sílẹ̀ ń sí wọn àrí dínkù nígbà tó di October twelve nineteen forty nine and forty eight and forty eight the UN wọ́n gbé dìde níta ń pè ní ìkéde human rights àgbáyé ẹ̀tọ́ ọmọnìyàn tẹ́ bá ń gbọ́ human rights human rights tẹ́ bá ń gbọ́ ẹ̀tọ́ ọmọnìyàn ẹ̀tọ́ ọmọnìyàn kò sí lórí ilẹ̀ ayé tẹ́lẹ̀ láwùjọ ọmọ ẹ̀dẹ́yìn yàtọ̀ sí ntànà bí mo wà sallallahu alayhi wa sallam àwọn UN náà náà gbé dìde 1948 bẹ́ẹ̀ náà ti wá sọ yìí pé inú ẹ̀ wá ni pé ọmọ ẹ̀dẹ́yàn ní àǹfààní àti sẹ̀mí àlàáfíà lórí ilé ayé tí ẹnikẹ́ni ò ta lu jálàáfíà rẹ̀ ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ ọ̀rọ̀ dúkìá ẹ̀ ọ̀rọ̀ ọmọlúwàbí ẹ̀ ó lè gbé bí ó wù ó lè lọ sí ó lè ní tó wù wọ́n kó òfin ẹ̀dá bẹ̀rẹ̀ gẹ́dẹ́ wọ́n kéde UN wọ́n tó ti bẹ́ẹ̀ tó ti human rights? yìí kò dín ìdẹ̀jẹ̀ yẹn lẹ́kù àwa náà mọ̀ ètí ò jìnà sí wa àwọn alágbálẹ̀ ayé níjọ́ tí wọ́n tí àwọn Amẹ́ríkà wọ Iraq ẹ̀mí tó bá lọ ó lé mílíọ̀n bẹ́ẹ̀ la Afghanistan àwọn alágbára ilé ayé nìyẹn bẹ́ẹ̀ lẹ̀mí ń sun lọ lọ́wọ́lọ́wọ́ ní Palestine n'egypt n'isiria Syria susan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbo ni human wa wà níbo ni UN wa láfi rí ìbílẹ̀ ayédèdúró láìpẹ́ pe ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n kódà àwọn tẹ̀ interview bàbá náà Prince Ajibola pípé bụ ni ìlànà àdàjẹ́ àti àìsálàáfíà lórílẹ̀ ayé ìbò láti lè gbé gbógun tí ó láyé ó ní àgbáyé ò tí ì ṣetán ohun tó jòjúmọ́ ni wọ́n ṣe nǹkan tí ó pààyàn ó ní àwọn kan ń bẹ láyé ní irú amẹ́ríkà ní irú france ní irú britain ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tí ó pààyàn làwọn ń ṣe síta gbogbo ẹ̀ bá wá ń ṣe tí ó pààyàn yóò máa tọrọ pé kí n tí wọn fi pààyàn ṣẹlẹ̀ ní. àgbáyé mọ̀sán báwọn àgbáyé ṣe ń ṣe nìyẹn àwọn wà á ń di ká máa dẹ̀jẹ̀ èèyàn lẹ lọ́nà àìtọ́ kò tí ì wá kó èyí tá à ń bá yí ní àyíká kọ̀ọ̀kan ìgbà mi ń bẹ tí ó bi kan láìpẹ́ náà lùbàdàn náà ni tí wọ́n ní lọ́ọ̀yà obìnrin kan torí pé ọkọ ẹ̀ níyàwó méjì bàbá ń pọ̀ mọ́ ẹ̀gbọ́n ń pàbúrò ọ̀rẹ́ ń pọ̀ rẹ́ alájọgbé ń pa alájọgbé ẹ̀rí lóṣìṣì bẹ́ẹ̀ lọ àti ẹ̀kìnlá tá àti ọmọdé ń pa àgbàlagbà àgbàlagbà ń pọ̀ ọmọdé ọkùnrin ń pa obìnrin ń pa ọkùnrin. ní kò tí wàá kan àwọn ìjà tí ò nítumọ̀ à ń jíjà ta ni ó jẹ olórí kódà tẹ́ bí olórí Islam ẹ máa gbọ́ pé ìmáàmù méjì ń jà mọ́sálásí wọ́n sì wọ́n sì sọ́ dìjà wọ́n máa para wọn omi ìjà nínú mọ́sálásí wọ́n ti nara wọn wọ́n yọ àdá ìjọba ilé ẹ̀ lọ́ọ́ ti mọ́sálásí yẹn pa wọ́n jà sí kò tí ìjọba ń jà sóyè. So kò tí kan ìjà alẹ̀ àwọn tàà tiẹ̀ wà látẹ̀kù wọ́n pọn kan ní ajagunbalẹ̀ ìlú ńlẹ̀ ni wọ́n lọ lé àwọn ẹ̀kún bẹ́ẹ̀ kò tí wà kan ìjà ọmọ ta àwọn onímọ́tò tí wọ́n tún béèrè pé mélòó ni kí ni skọ́ kò tí wà kan àwọn tí ò sí lábẹ́ òfin tí wọ́n ṣe tó wọ àwọn OPC àwọn ń bẹ tí wọ́n ń bí akán ń bẹ láàrẹ̀wá akán ń ní eh, east gbogbo ilé ìpátá ní ń nínú ìlú àwa ní ò sí sinmi ò lè sí sinmi torí díẹ̀ ẹ̀sìn wa ó gbé ogun ti gbogbo ń dáǹsọ ẹ̀ nínú ẹ̀sìn àwọn mùsùlùmí alukurani la máa fi ṣe òfin àkọ́kọ́ suna anabi jẹ́ òfin ẹ̀kejì sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ìpanupọ̀ àwọn àfáà ojófin ẹ̀kẹta mẹ́tẹ̀ẹ̀ta ìpátá ló pe ìdẹ̀jẹ́ lẹ̀léwọ̀ tí ò tí tó ka àwọn nǹkan míì tá a máa fi ṣòfin inú ẹ̀sà wa mùsùlùmí fàpẹẹrẹ tí a bá lọ rí wo Al-Qur'an Karim bá ń ròyìn àwọn ẹni rere àwọn tó ń pè ní Ibadur Rahman àwọn ẹrú Ọlọ́run aláàánú tọlọ ń ròyìn wọn nù surat furqan Quran chapter twenty five tọ́lọ́ ń gbé látàyà sixty three ń gbọ́ lọ́n ròyìn wọn inú tó fi ròyìn ni pé àwọn tí wọ́n bá wọn ọlọ́run wọn ò ní ọlọ́run ní Allahi ọlọ́run nínú àwọn ẹni ọlọ́run àwọn ẹrú ọlọ́run rere àwọn náà pé á pé nǹkan ọlọ́run ètí wọn tún fún wa ní jẹjọ wala yaqtuluna an-nafsa alladhi harrama Allahu illa bil haqq lẹ́yìn náà wọn ò sì ní pa ẹ̀mí tọ́lọ́ ń ṣe léèwọ̀ àyàfi pẹ̀lú ẹ̀tọ́ tí ọlọ́run gbà pé èèyàn lè pa ẹ̀mí lọ́nà tó sì gbé kalẹ̀ pé ẹ pa ẹ̀mí báyìí tó bọ́ sẹ̀sẹ̀ báyìí. aya àkọ́kọ́ nù tí ó fi hàn yí pé ẹni rè kì í pààyàn ta ni wá pààyàn ẹni bì bọ́ ọba rẹ̀ nígbà tó bá ti ń pààyàn ẹni bì ni ẹni rè kì í pààyàn inú wà àwọn ẹni rè tí ọlọ́wọ́ bá ròyìn lọ́dọ̀ àwọn àfáà kan wọ́n pè ní wà mẹ́rìndínlógún nínú ẹ̀ náà ni pé wọn ò ní jẹ́ apààyàn tí a bá wá ń sọ pé ẹ̀mí ìgbà mí èwẹ̀ yìí máa dàrú mọ́ àwọn èèyàn lójú ẹ̀mí tá à ń sọ yìí kì í mùsùlùmí nìkan gbogbo tí jẹ́ ẹ̀mí ní àsìkò Adam alayhi salam ó ní ẹ̀dá àkọ́kọ́ tọkọ lórí ayé pẹ̀lú fámílì àkọ́kọ́ lórí ilẹ̀ ayé ọmọ méjì kọ́bíl àti habil ọ̀kan wá pa njọ níjọ́ náà lọ́hùn òun làkọ́kọ́ ẹ̀jẹ̀ tí wọ́n kọ́ da lórí ilẹ̀ ayé àkọ́kọ́ ẹ̀jẹ̀ tí wọ́n da lẹ̀ lórí ilẹ̀ ayé òun ni pé ọmọ ànábì ádámà kápá kan ẹ̀yìn òkúrì tẹ̀ dásìkò yẹn ikú àkọ́kọ́ ó ńgbọ ọmọ yẹ ẹtàn ojú wàhálà sí lọ́rùn ọwọ́ adìbànújẹ́ kọ wàá mọ tó fẹ́ ṣe ọlọwọ aràn ẹyẹ kànákànná méjì láti kọ lẹ́kọ̀ọ́ àwọn méjèèjì wá wà wájú ẹ wọn wá ń jà wọn wá ń jà ọ̀kan wá pa kan nígbà tó kan wá pa kan ọwọ́ abẹ̀rẹ̀ sí fi ẹsẹ̀ àtẹnu gbẹ́lẹ̀ ló gbé ló bá gbẹ́lẹ̀ ló fi ẹnu àtẹsẹ̀ náà wọ ètò pansínú ilẹ̀ bí ọmọ yẹn ṣe tají nù ah bó ṣe kémi náà ṣe fún ẹni mọ́ parí níbi tí kò ṣẹlẹ̀ nìyẹn ìtàn bẹ́ẹ̀ nu Suratu Maida Quran chapter five láti àyà twenty seven tèdí bíi thirty four gbàtàn yẹn wá parí ìmọ̀ wá ń lọ nìyẹn ọlọ́wà ní láti jẹun ló ti wá dòfin ṣùgbọ́n òfin yìí lásìkò Musa. aleyhi salam ọlọ́run wá gbé síta fún àwọn bani israel tó pé nú àwọn ẹ̀dá tó le jù lórí ilẹ̀ ayé tí wọ́n yà láìgbọràn jẹ́ kan ọlọ́run wá gbé dìde ó gbé ìtàn dìde ńgbọ̀ wá muhammad ọlọ́run tó rán létí five verse thirty-two látara ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ pé ọ̀kan náà ọmọ kan katabuna àti ṣe lófin fún ọmọ Ísírẹ́lì bẹ́ẹ̀ la ṣe lófin fún rẹ̀ ànábì náà àtàwọn àjọ rẹ̀ kí lófin náà anáwó máa ń kọ́ta náfùsàmbégére náfùsìn gbogbo ẹ̀mí tó bá pẹ̀mí kan láìpẹ́ ẹ̀mí yẹn pa ẹ̀mí míì awufa sáádín vil ardi tàbí ẹ̀mí yẹn ó ṣèbàjẹ́ lórí ilẹ̀ ayé ìbàjẹ́ yẹn bá ṣe nú ẹ̀ tá a fi mú kó bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ sí i látara àwọn délé fàkànnàmá kọ́tàlá nàṣà jẹ́míyà hàn lọ́hùn bí ìgbà tó pa ni ọlọ́run ní òun fi kẹ́mi kan bọ́ kí ẹ̀dá kan pa ẹ̀mí kan ní ọ̀nà àìtọ́ ó ní gbogbo ayé ló lọ́dún ọlọ́run gbogbo ayé mo ti jẹ́lé ayé àtàláwọ̀ dúdú funfun àtọkùnrin bẹ̀ àtobìnrin bẹ̀ àtolówó bẹ̀ àtàlákà bẹ̀ àtolórí bẹ̀ àtọmọlẹ́yìn bẹ̀ lọ́dún ipò tó wà nìyẹn òsùn wọ́n gbogbo ń bọ́ wá gbìyànjú láti gbẹ ẹ̀mí kan là wọ́n ní náà ń jó oko sómi oko sí kànga ilé wó mọ́tò láìsẹ̀n wọ́n á ń dùn ẹ gbà mí ẹ ẹ má jẹ́ kú báyìí ẹ má jẹ́ kú báyìí lánàá bọ́ wá ràn wọ́n lọ lọ́lọ́run fi ní ká yọ ọlọ́ni fàkà namahaya nasa jẹ́míà lọ́dọ̀ wọn ọlọ́run ládàá gbà tọ́jú gbogbo ayé ni ṣé ẹ̀sìn tó wá sọ báyìí tanki fún anu alukuani lawa akpẹ nìkan mùsùlùmí ni yọmọ kpanya àtàmà pé ìyẹn ọmọ alukuani nìyẹn ìyẹn ọmọ ẹsẹ anabi nìyẹn baba Qaradawi abadahulọ baba ni ẹ wá wo bọlá ọba ṣe lò ọlọni nafsan èmi kan wọn ló kó sínú emi mùsùlùmí àti ẹni tí kìí ṣe kan. ó kó sínú ẹ̀mí ọkùnrin ẹ̀mí obìnrin ẹ̀mí kan ó kó sínú ẹ̀mí olórí ẹ̀mí ọmọlẹ́yìn ẹ̀mí kan ó kó sínú ẹ̀mí olówó ẹ̀mí tálákà ẹ̀mí kan ó kó sínú ẹ̀mí àgbàlagbà ẹ̀mí ọmọdé ẹ̀mí kan nafsan ẹ̀rí gbogbo ẹ̀mí ni tẹ́ ẹ máa ẹlẹ́sìn míì ẹ̀sìn àwa mùsùlùmí. kò sọ fún wa pé kí a lọ pa ẹlẹ́sìn míì ní ọ̀nà ìtọ́ haram ni ani muhammad sallallahu alaihi wa sallam lásìkò ẹ̀ tó yẹ pé àwọn kan ń bẹ wọn kì í ṣe mùsùlùmí wọn ń bẹ nínú ìjọba ànábì wọn ń gbẹ ní alùvìmà alùvìmìyún ó lè jẹ́ jù ọmọlẹ́yìn musa ó lè jẹ́ christian ọmọlẹ́yìn abẹ́ isa wọn ń gbẹ ní muahad. zimiyun ẹni ọgbẹ́ àdéhùn kó wọ́n máa bẹ ní abẹ́ ìjọba islam anábì wa ń sọ kan ó ní màá ń kọ́ dala ó ní gbogbo ẹ ń bá pa mi ní ọ̀nà ìtọ́ lam yẹri rọ̀híyàtà àlìjáná anábì na ẹni bẹ́ẹ̀ kò ní gbóòórùn ló ń déwọ̀ fún ó sì ní àmọ́ ń gbóòórùn yìí nígbà distance ìrì ogójì ọdún làlìjẹ́nà ti máa rùn dáadáa náà jẹ́nà ti máa rùn sáwọn tí ó wọ̀ ó wá ní òní gbóòórùn àlìjẹ́nà nígbà tí bá ti á gbóòórùn àlìjẹ́nà kí ni ó ṣẹlẹ̀ òní wà àlìjẹ́nà ẹ̀sìn wọn sọ pé tóbi lágbájá ọjẹ́ ṣẹ́gun lágbájá ọjẹ́ james lágbájá ọjẹ́ solomon lágbájá ọjẹ́ tito lágbájá ọjẹ́ comfort ẹ̀ wá lọ́ máa pa láà ẹ̀sìn wọn ọ̀ràn wa bẹ́ẹ̀ àti rí aya alukuran tó fẹsẹ̀ pé ìwọ ni ká dẹ ẹ̀jẹ̀ yẹn lẹ̀ ní ọ̀nà àìtọ́ àti rí àdìsí ànábì tó jẹ́ àmọ̀ pé ìwọ ni ká dẹ ẹ̀jẹ̀ yẹn lẹ̀ ní ọ̀nà àìtọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfa Islam qadiman wa hadithan látàtijọ́ àtìlẹ́ni ní àgbà pé ìdẹ̀jẹ̀ ẹlẹ̀ ní ọ̀nà àìtọ́ ìwọ ni ìwọ ni kí wọ́n á ní kí ló lè wá fà tí wọ́n fi lè pé lágbájá ẹ̀jẹ̀ rẹ̀ ọlẹ́tọ̀ kí wọ́n dà sílẹ̀ nú ẹ̀sìn yẹn wà tí wọ́n wá ní ọlẹ́tọ̀ kí wọ́n dẹ́jọ yẹn kan sílẹ̀ nú ẹ̀sìn ọlọ́run fi ètò yẹn sọ́wọ́ individual kò sí fọwọ́ ẹnì kọ̀ọ̀kan kò fi sọ́wọ́ family ó fi sí ọwọ́ ìjọba ìjọba ló ní ẹ̀tọ́ àti múyàn kó lórí ilẹ̀ ayé tó bá ṣe ń tí ẹ̀sìn ní kọ́mọ wà nílé ayé mọ́ wọn kì í dá ṣe àkọ́kọ́ ń bẹ̀ ani muhammad sallallahu alayhi wa sallam inú hadisi tí abdullahi masudi gbà wá ó ní àná sọ pé lẹ́yìn dámẹ́mórì muslim ó ní ànábì ní kò tọ́ ká da ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ tàbẹ́jọ́ ọmọnìyàn kan tó jẹ́ pé kò sọ́ba mi lẹ́yìn ọlọ́run àgbà ànábì sọ́ọ́ lọ́ba ní í ṣe ìlà bí ìdá falath àyàfi kí nǹkan mẹ́ta ti ń bọ̀ yìí kó ṣẹlẹ̀ àkọ́kọ́ nu tẹ́mẹ́lágbájá inú nǹkan tí wọ́n fi lè mú yàn kó lórí ilé ayé àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni an bi nafs ẹ̀mí tó bá pẹ̀mí kan ọ kàdìkàdì pé rẹ sọ̀rọ̀ ẹ o máa ṣe é lè ṣe máa bá jẹ́ o máa pẹ́ o ọwọ́ apá bẹ́ẹ̀ nínú ẹ̀sìn àwọn mùsùlùmí tó ń tiẹ̀ bá ti kú tán gbàrà wọ́n lọ wá fámìlì àwọn òkú yẹn ta ló súnmọ́ àwọn olọ́mọ ẹ̀ àwọn olẹ́gbẹ́ ẹ̀ àwọn olọ́kọ ẹ̀ àwọn oníyàwó ẹ̀ àwọn oníbàbẹ́ ẹ̀ àwọn oníyẹ́ ẹ̀ àwọn ìyẹn ẹnu wọ́n wàá wò nu sẹ̀ríà àwọn ni ó jẹ àwọn ní àti dàgbà jẹ́ làákàyè tí wọ́n lè sọ̀rọ̀ pẹ̀lú làákàyè tí wọ́n sì jogun ọkùnrin wọ́n àkó wọn jọ wọ́n àkó wọn jọ mẹ́wàá wọ́n wá sọ wọn pé lágbájá yìí tọ́pẹ́ èèyàn yín nínú òfin ẹ̀sìn Islam ó ti lẹ́tọ̀ọ́ kí a padì kílẹ̀ fẹ́ tán mẹ́wẹ̀ẹ́wá bá ní tá a fẹ́ náà ni pé afẹ́kẹ́ bá ní pa kò ní tó kù wọ́n pò nítorí ni lójú ẹsẹ̀ tó pa àwọn tí wọ́n wà ní díẹ̀ jẹ́ rẹ̀ nù ìjọba pò ń ti kíá ni ńgbà tí wọ́n ti mọ̀ pò ń lọ pa á ti sí méjì mbẹ́ tí àwọn èèyàn òkú ṣe béèrè ẹ̀jẹ̀ wọ́n lọ wá jẹ́ mẹ́wàá tí mẹ́jọ nu wọn àbí mẹ́sàn nu wọn tó ní kí wọ́n pa tẹ́nìkan nu wọn àbí méjì wọn gbé rárá o ẹ má pa ẹ má jà pa nínú Islam kò sí ààbò ẹ̀mí ìpín tiwọn ìpín ẹ má jà pa yẹn ọ wà nú ẹ níta wàá ni pé ìjọba wàá sọ pé tó ń borí báyìí ngba tẹ́ni yóò ti kò lórí pípa rẹ̀ a ò ní pamọ́ kí ló wá kù tí ó ṣe yóò san owó ẹ̀mí yóò san owó ẹ̀mí fún fámìlì yẹn ní àsìkò tá a wá wà ìjọba ní kí ni owó ẹ̀mí lówó tiwa ó ń lọ bíi fifty million fifty million. ni wọn lọ kó fún fámìlì yẹn tí wọ́n pin láàrin ara wọn ní bó ṣe jogún yẹn ní pé ní díyà owó ẹ̀mí nu tí wọ́n ti ní wọ́n máa pamọ́ inú ìdíjà fi lè pa yẹn nu nínú ẹ̀ náà ni àfẹ́ ibùsáàni kí èèyàn ti níyàwó kó ti ní ọkọ kó wá lọ ṣe sìnà bíi ti bẹ́ńtà lẹ́ni baba alágbájá lọ bá obìnrin báyìí sùn ọmọge lọ sùn ni o. adébọ̀lọ́ bá sún ni o ń ti níyàwó lé tẹlẹ tó ti délé ọkọ tẹlẹ kí ní ọgbà láàyè báyìí bá ń sùn ẹni ọba sùn ìjọ ọmọdé ni ó ó ẹni ni o gbogbo ẹni ti níyàwó ọkọ tó wá lọ sí sọ lóko pani àánú sì láyé àná Muhammad fáwọn mùsùlùmí tí á rú fáwọn àwọn tí kì í ṣe mùsùlùmí tí wọ́n wá fi èédú e- kùn wọn lójú wọ́n mú káàkiri mọ̀dínà tí wọ́n rọ kíká wọn arábìnrin kí ló dé wọ́n ní àṣẹ sìnà ni ó ní sẹ́yìn tí ìwé yín sọnù sẹ́yìn tí ìwé Musa sọnù wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní ẹ̀dá ó mú ìwé Musa wá wọ́n wá gbé Musa dé ó ní wọ́n kà ọmọ tó wá fẹ́ kàwé yẹn ọmọ kan tí ó gbọ́n ni ó wá bu bí tó fẹ́ kà báyìí ó wá ọ̀kan nú àwọn tó ti wá jẹ́ lẹ́yìn mọ́tò tó gba islam tó wà pẹ̀lú anabi ń pè ní salam ó wá sọ fún orí anabi sọ pé nye yẹn sí ọwọ́ kó wá ká gbogbo ẹ̀ nígbà tó sí ọ̀tọ̀ ká gbogbo ẹ̀ tó bá ń bẹ̀ náà sọ wọn ló kópa wọ́n sì lọ sọ méjì sọ Bukhari sọ Muslim inú ìdí tó fi nú gbogbo ẹ̀ náà ìjọba ni ó ṣiṣẹ́ yẹn n'i individual n'i alimufaru le jamaa níbi a bá ti ní islam tá a bá ń ṣèjọba islam tá a ní àfẹ́ ẹ̀sìn tá a ló lórí ẹ̀sìn tẹ́nìkan wá james tó lóun ò ṣe islam mọ́ ó ní mi ò ṣe islam mọ́ wọ́n ran àwọn àfáà sí láti lọ sí wáàsí fún fún odidi ọjọ́ mẹ́ta wọ́n kú sítátà ní kó túbà nù wọ́n máa wáàsí fún padà sínú islam fún dìbà fún dìbà tí o bá padà lẹ́yìn ọjọ́ mẹ́ta wọ́n lọ pa òun náà lẹ́yìn ọjọ́ mẹ́ta tó bá ti túbá yókùtà ríd dẹ́tàn ó ti kó inú ẹ̀sìn yẹn tí wọ́n bá wá bá yẹn wọn à ní kínu sí lára wọn ò ní wọ ẹ wọn à ní sísúrú tẹ mùsùlùmí wọn wọ dànù ni wọn lọ gbọmọlẹ̀ tó kó ti kó inú ẹ̀sìn pátápátá irú àwọn àdìbà yìí lọ́nà pé ilà bil haqq nítorí lè mú ẹ̀mí yẹn kó lórí ilẹ̀ àwọn fasadin tàbó wà bàjẹ́ àwọn wà ní tó yẹ pé àwọn afájà àwọn afẹ́sìn orí ẹ̀yìn agbélé lórí gbogbo ìwà tí bá ti ń da ìlú rú tí bá ti ń ba àwùjọ jẹ́ iná ń pè ní hìrọ́ọ̀bà àwọn kidnapper tọ́pẹ́ ní Islam tẹ́ bá mú ikú ni àwọn gbé gbogbo orú àwọn yẹn tí bá ti mú wọn ikú ni àwọn ń lọ gbogbo orú wà báyìí ìjọba ní ó sì múṣẹ ìní ó jẹ́ kílù lálàáfíà gbogbo eléyìí ò ní dí tí wọ́n fi lè pààyàn inú ẹ̀sìn àwa mùsùlùmí lẹ́yìn yẹn pé wọ́n bá sì ṣẹlẹ̀ ìjọba ní ó ṣe kí sọ̀rọ̀ individuality kí sọ̀rọ̀ family bẹ́ẹ̀ sì wá sí wá gbé kalẹ̀ òun náà nìyẹn gbogbo ń dá a sọ lẹ́ni kéèyàn máa má pààyàn tí wọ́n bá tún ṣèṣì pààyàn tàbọ́jọ́ ìṣèṣì pààyàn pẹ̀lú tó ní ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀ tó láfi rí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ tó nípa ni tí n bá wá ṣèèṣì pààyàn ó bá ṣèèṣì pààyàn bíi dírẹ́fà nísìn tó ń wa mọ́tò lọ tí à jáná mọ́ lẹ́nu ẹni tó ń mọ́ríwá ẹni tó ń tàbí ẹni tó jẹ́ ọdẹ tí ó mọ̀ pé ó tó gbàdúrà kọ́ ní mẹ́mẹ́ tó ń mẹ́tò ti kà tàbí ẹni tó ju nǹkan látòrí ilé tó fẹ́ jù síbi bọ́ sẹ́nìkan lórí tó padà gbogbo ẹ̀ náà ń pè ní ìṣèṣì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú yẹn wà tó bá ṣẹlẹ̀ lọ́wọ́ òun náà pààyàn ni kò sì túmọ̀ ọ pààyàn ni ṣùgbọ́n islam ṣe ń fífúyẹ́ fífúyẹ́ àkọ́kọ́ ni pé wọ́n nítorí ẹ̀ pa ṣùgbọ́n ó ní nǹkan méjì tí ó ṣe yóò san owó ẹ̀mí yóò san owó ẹ̀mí èló mo gbowó ẹ̀mí lẹ́ẹ̀kan ìlú ẹ̀mí jọ san ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ yóò san yóò ṣe tanràn ìtanràn ni pé tó wáyé pé ìgbà tí wọ́n mú ẹrú ni tó wáyé pé ìgbà táwọn máa kẹrú ni yóò ra odidi èèyàn kan yóò bọ̀kun lọ́rùn wọ́n ní tí èèyàn mẹ́rú mọ́ ìtànà tó ṣe ni pé yọ gba àwẹ̀ oṣù méjì lera wọn yọ gba àwẹ̀ oṣù méjì tí oṣù gbọdọ̀ já ṣàárẹ̀ ní ntàtà bíi àyè oṣù méjì ni ọ gbà ó ti ṣẹlẹ̀ sáà kan níbi ọdún mélòó sẹ́yìn tí wọ́n béèrè lọ́wọ́ abẹ́ ta sípàtì wà bẹ́ẹ̀ fún wọn tó sì pé ń gbà tí wọ́n ti ṣe lóòótọ́ dírẹ́fà ni ó sì ti pààyàn ṣùgbọ́n jọ yẹn àwọn fámìlì òkú ní àwọn yọ̀ǹda owó ẹ̀mí ó wá ní kílùkù tó ń ó ṣe mo ní tó kú tó ṣe pé ó kù tanra tọlọ́hún ó sì gbà ó sì gbà tó pé ẹ̀mí lọ́hùn ọ̀kan nínú ọ̀rẹ́ tèmi tó súnmọ́ mi dáadáa jọ lọ́lé kí ó ní ọdún kan wá rè ní around 1985 mo kàn sáré pé bó bá wá mi tí n bá ní ó jẹun kò ní jẹun tí n bá lọ ilé ẹ̀ tó bá gbóúnjẹ fún mi pé yájọ jẹun kò ní jẹun mo sá pé ń gbá àwẹ̀ mi ò mọ àwẹ̀ tó ń gbà bóyá mo wá pé irú àwẹ̀ ló ń gbà láti ẹjọ́ yìí dàbí oṣù kan sẹ́yìn àwẹ̀ àwẹ̀ irú àwẹ̀ ló ń gbà mo sì bú sẹ́kùnù ó lọ́rọ̀ tí mo bí wọn yìí wọn fẹ́ sọ́fẹ́ dá ọlọ́nkan nílùú Ìbàdàn náà ni lérí èdè arẹrẹ ibẹ̀ nílé wọn ó ní njọ́ kan wọ́n ń ṣe pátí ládùúgbò àwọn òun wá tẹ̀lé ẹ̀gbọ́n òun lọ patí àwọn èèyàn wọ́n wá ń bá ẹ̀gbọ́n òun jà òun wá mú àga òun ju àga báyìí ó lága yẹn wá bá ìyá kan ó sì ń gbọ́n wọn mọ̀ pé ó kú ìyá yẹn kú ó wá níbo ń bá ti sùn báyìí wọn kàn máa lálàárí ìyá yẹn ni ìwọ lọ pa mí o ìwọ lọ pa mí jọ báyìí àga tó jù ọba mi mo sì kú ó ní bá ti ń dijú wẹ́ẹ́ báyìí ló máa rìn wọ́n á rántí pé kí kó máa ma pa ó sì sì ni ọlọ́run bá ní sùúrù ẹ̀ bá ṣẹlẹ̀ òun ò sì mọ́lé wọn tóun bá tẹ̀ lóun fẹ́ wọn sọ owó ẹ̀mí kóun ti ẹ̀sán tán àtọ̀dọ̀ ọlọ́ níjó ti gbà àwẹ̀ ẹ̀tẹ́ni ò ti lálàyé mọ́ ní ẹ̀ máa gbọ́lọ́dọ̀ àwọn àgbàlagbà pé ẹ̀mí lọ́hùn ẹ̀mí lọ́hùn ẹ̀mí lọ́hùn ìtumọ̀ ẹ̀nu torí díẹ̀ díẹ̀ ta lè sọ fún wa ń bẹ̀rẹ̀ tó bá dọ̀jẹ̀ tó ń bọ̀ wọn tó tẹ̀síwájú fún wa lórí àwọn tó tó kù nínú nǹkan tá a gbọ́dọ̀ sá fún nígbà tó pẹ́sìn wá sí wá sọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ ká wá sọ pé mùsùlùmí kan ń pẹ̀mí lọ́nà àìtọ́ ẹ mọ̀ pé àìdá kọ́ má jẹ́ mùsùlùmí tàbí pé ẹ̀sìn òye Islam kọ́ ló rẹpẹ́sẹ̀ntì nǹkan mìíní torí díẹ̀ ẹ̀sìn wa ọ̀tako ìdẹ̀jẹ̀ ìyẹn alẹ́ ní ọ̀nà àìtọ́ kátó ọ̀dà kọ́ lóun gbàdúrà wa.